Nations Cup special edition torí ti tẹlifíṣàn tó gbé fún wa o ká máa fi ṣe kíni ká máa fi sọ̀rọ̀ àjìjà ká máa fi ṣe ìgbádùn yín gbogbo yín àti gbogbo ibi tẹ́ wá ká lè máa mú wa fún yín bóyá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn lórílẹ̀ Egypt ẹ̀yin náà ti mọ̀ wípé eléyìí kì í ṣe tán gbogbo ẹ̀ bó ṣe lọ bó ṣe rí yẹn ní àná à ọ̀pọ̀lọpọ̀ náà lóyún wípé à kì í ní iṣẹ́ àní bínú ẹ wo ọ̀pọ̀lọpọ̀ náà ló ti bọ́ta o ìgbésẹ̀ oníjọ́ mi kẹ́ló bíi àti John Noble ó àwọn tí àtẹ́gbà pàbọ̀dé Aliniyan Balogun ní ẹ̀wò ẹ̀jọ̀ ẹ bá fi ọ̀nà ọ̀tá hàn gbogbo àwọn ẹni ibi gbogbo ẹ̀ náà o ẹ mọ̀ pé ẹ̀yin náà ti rí bóyá ìṣẹ̀lẹ̀ ẹni gbogbo ìtẹ́rìwò àwọn tó rí wẹ̀rí highlight ẹ̀ bó ṣe lọ bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ní akíló ṣẹlẹ̀ sí Aliniyan Balogun bó o lè ti gbà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ á ti máa pẹ̀ kẹ́ni nítorí pé láwùjọta wọlé sí àwọn àtàlejò wa náà lájọ wọlé dáadáa o ní ìwádìí máa gbé jáwé máa ṣe kí ni á máa jù síra wa ni fún àkókò èyí tí a ṣe gbọ́ sí ìpele ẹ̀ lọ́wọ́ àmọ́ ẹ má ṣe gbàgbé pé òun tẹ bá ti tẹ máa ń ta ẹja gbé wá sóde ètò kájọ kọ́ ọmọlùbọ́ dáadáa kẹrin náà lè láǹfààní láti ṣe kíni láti máa jẹ láti máa wò láti máa gbé ohun ọjà tẹ́yìn tà kẹgbẹ́ wá síbi kábáyín fi kábáyín pẹ̀ kẹ́lu ọlọ́run ọba sì ti fi òun tẹ̀ ó ti fi lu ètò yìí dáadáa tẹ́lẹ̀ pé gbogbo iná lẹ́tí lè mọ̀ wù lẹ́tí lè mọ̀ rí ẹ mọ̀ pé mo máa sọ fún yín náà o ẹ lọ lè download the startime ẹ application bẹ́ẹ̀ ẹ mọ̀ wo gẹ́gẹ́gẹ́ ẹ mọ̀ wo Orísun tẹlifíṣàn náà bẹ́ẹ̀ ẹ sì máa wo gbogbo ètò yìí náà bó ṣe lọ bó ṣe rí. ó dà ẹ dára pọ̀ mọ́ mi kàkí àlejò wa káàbọ̀ sí àárín wa tàlàlejò wa náà o sọ̀rọ̀sọ̀rọ̀ náà ń bọ̀ dáyé àwọn náà pàápàá akọ̀ròyìn ni wọ́n ìtọ́lóyún pé ní sport journalist náà ni wọ́n dáadáa ojú ni bọ̀dá ẹ̀ kò ṣe àìmọ̀ fún olóko ẹ dára pọ̀ mọ́ mi kàkí Ọlámilékan Ọ̀yáwálé wa tààrin sí òrò sí òrò sí ọ̀dọ́jọ́ ni ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀. ṣé káàkiri abẹ́ akú oríire round of sixteen akú oríire round of sixteen akínyìn ẹ̀yẹ yọ wa ẹ̀kọ́ ọjọ́ méjì yọ tàtà ìkìlà wa àdẹ̀kú gbádùn afọ́n two thousand and nineteen nílẹ̀ Egypt àbí kò ṣe oríire arẹ́gẹ́ àtúrí ah, oh, mo rí pé. o bọkàn dákẹ́ náà ni. orí ẹgẹ́ òwú. because nígbà míì ọ̀rọ̀ tí ọ̀rọ̀ máa ń sọ sí mi lẹ́nu aṣojú rẹ̀ wọ́n wá dákẹ́ wọ́n ní pé wíjà wò ní wò ní wọ́n wò lose ṣùgbọ́n yàtọ̀ máa ń wà ń bẹ̀ ẹni tó mú first class tó yàtọ̀ sí ẹni tó mú second class. àwọn yèjọ kíláàsì gan-an la ọjọ́ ọjọ́ ọjọ́ lọ́nì ó mọ̀ pé ó pé ìgbà tá wà ń sùn ọ̀kẹ́lẹ́ máa ti bòjú ọ̀rọ̀ máa ń tẹ̀lé lọ àwa la máa ń mú àjọ pàṣẹ náà ni. àjọ sí sùn kan náà. Ah. <laughs> ẹ tó fún ilé náà fi gbogbo àtẹ̀tò pàṣẹ èmi wọn jẹ lọ náà. ìyàtọ̀ wà ń bẹ̀ o ìyàtọ̀ wà ń bẹ̀ o ìyàtọ̀ wà ń bẹ̀ o ìyàtọ̀ wà ń bẹ̀ o. lẹ́gbàá fi gbogbo ní nàìjíríà bá lọ. èèyàn tó gba first tó tún fún gift pé ṣe dáadáa nu class o eh, ó yàtọ̀ sẹ́ni tó gba wa àtẹ̀tọ̀ ràn kò gbé ṣáà máa lọ. ṣáà ní ṣe o kì í ṣe lẹ́gbàá gbogbo ní nàìjíríà wọ́n gbìyànjú ṣùgbọ́n ohun tá a lérò pé ó yẹ kí wọ́n ṣe òun kọ́ ni wọ́n ṣe yẹn. ọ̀yá wa lé lóòótọ́ wọn gbìyànjú wọ́n bí wọn gbìyànjú tó. ìgbìyànjú tó gbìyànjú wọn bomi rí wọn bomi rí torí ẹ má jẹ́ ká sọ pé wọn gbìyànjú ṣùgbọ́n wọn bomi sí ìyànjú wọn wọ́n bu omi tútù sí àlejò ajá sáré ṣe báyìí yàrá lé náà ẹ máa bá a bọ̀ jẹ́ ká wò ó ní àná nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ló ti ní general ṣọwádà bọ́ta fún ara ẹ̀ pé àwọn ẹlẹ́sà yòókù kankan ń lò lọ tán kọjú ikọ̀ Burundi ikọ̀ Guinea wípé òun máa ṣe pàṣípàrọ̀ wọn nígbà tó bá fẹ́ kọjú ikọ̀ Madagascar látàrí wípé tábàwò dáadáa kò sí lọ́pọ̀lọpọ̀ ló ti ní à nǹkan tí general ṣe wọ̀nyí ọjà tẹ̀gbọ́n tábàwò tactically àwò pé Madagascar ìgbà àkọ́kọ́ wọn rè tọkọ̀lẹ́fà ìfọ̀ àfọ̀n wọn ò tí wàá sọ wọn ò tí tẹ́lẹ̀ wá tẹ̀sí máa qualify yẹn kò sí kò sí nínú gbogbo ọkàn ẹni kankan pé Madagascar máa qualify fún round of sixteen a ti rò pé àwọn tó favour jù mẹ́ẹ̀ kò ju orílẹ̀-èdè Nàìjíríà àti Guinea ẹni tó bá fẹ́ bá ru wọn play a ti rò pé tabanika gbèsè ra wọn bí ìgbà tó yẹ pé kàmáka gbé lọ sí club bí ìgbà tó yẹ pé Barcelona kò fẹ́ bá bíi èyí ń bà play orílẹ̀-èdè nàìjíríà káwọ̀ pé à ah, ṣé kí wọ́n á máa lo Messi kí wọ́n máa lo wàá rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbàmí tá a bá fẹ́ gba international friend kan ọ̀pọ̀lọpọ̀ náà Messi nǹkan kan wọ̀n ní lọ pé international friend lásán náà ni tó tó bá wò pé ẹni ẹni kan ẹni tá a bá jẹ́ akọ́nimọ̀ gbà ẹ̀kọ́ Super Eagles ó máa wò pé àà ah, ah, ẹ jẹ́ rest àwọn player kan tó bá wá rest ẹ̀ ṣé lọ́dọ̀ tí yín àwọn player tó rest yẹn ṣé kò ń ṣe òun ló fi òkun fà sí Madagascar. ọ̀nà ọ̀nà mẹ́ta lòyìn ìdáhùn sí ìbéèrè yẹn gbà ọ́ àkọ́kọ́ ẹ ká kọ́kọ́ mọ̀ pé nǹkan tá à ń pè ní football nílẹ̀ Áfíríkà àti nílẹ̀ àgbáyé ó ti kọjá káwọn sọ pé ẹ̀kọ́ ẹ̀kan orílẹ̀-èdè kan kékeré kò sí minority mọ́ kò sí minority mọ́ mo ṣe ní pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní AFCON tá à ń gba lọ́wọ́ lọ́yẹ̀ ó yẹ kó ti fi yé wa ní sí pé kò sí giant kankan níbi kankan mọ́ ìfàtì hmm. tó bá jẹ́ giant gan tó bá jẹ́ elephant gan ant ó lè ja elephant gan. jẹ́ sáré kí ọlẹ́yìn kékeré tí ó rántí cousin gbà tá a bẹ̀rẹ̀ ètò ká lọ lè kí ọ̀gá ṣèyí nínú ọ́fíìsì ọgbọ́n nǹkan tó sọ pé èèyàn lè wà kó máa sí síìmù kékeré wọn nínú elephant bó ṣe tóbi tó àǹtì ẹ̀yìn ẹ̀ àǹtì elephant. ok elephant àǹtì ẹ̀yìn ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ elephant elephant agbèsùn gbọ́ wákàtí tẹ̀yìn ọba sọ́ra torí kejì tá a bá wò ni pé a lè sọ pé ọmọ kékeré wà nínú àwọn agbábọ́ọ̀lù tí a kó lọ ṣùgbọ́n nǹkan tó fura wọn wà ní ìsìnkú kí káwá sọ pé àwọn tá a lò yìí àwọn náà wọn ò kojú òṣùwọ̀n àbọ̀ ti dàgbà jù àbọ̀ ti dàgbà jù ó dáa nígbà ṣé dandan nípa jẹ́ pé nígbà tá a tó twenty three players lọ hmm. gbogbo àwọn mọ́kànlá tó wá na Burundi hmm. tó na Guinea àwọn náà nìkan la gbọ́dọ̀ máa lò hmm. tó bá jẹ́ pé àwọn nìkan la gbọ́dọ̀ máa lò kí wá ló dé tá a fi kó àwọn tó kù yìí lọ sórí ẹ̀ àwọn tá a kó lọ yìí náà wọ́n ń ṣe ọmọ kékeré nínú bọ́ọ̀lù tábàdẹ̀ wá wò ìyàtọ̀ owó náà ló wà nínú àwọn tó na Guinea àti Burundi nígbà tá a gbá Guinea Mikel tó jẹ́ captain kò play àfiwóbì bẹ̀rẹ̀ rẹ̀ ok ogu tá a lò nísìn eh. kò play a lo eh, wilfred ndidi now yóò balógun àti two seconds balógun ò play eh, a lo ọ̀kẹ́nà tòmẹ́rù àjẹ change keeper kí ṣé wọn tá a jẹ nù nígbà qualifier ẹ máa rí pé ọmọkùnrin yìí ó gbìyànjú fún àlejò tó bí àwọn náà kojú òṣùwọ̀n hmm. ẹ wá wo yàtọ̀ ìyàtọ̀ kékeré yìí ìta lọ́la ṣe yìí làwa lè èmi rò pé bóyá ara ti balẹ̀ ara ti sílé pé à ìgbà tí wọ́n bá fún adọ̀ sísè wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ láti ìjàta ti máa ń lọ nígbà tá a gbà ní two thousand and thirteen náà bí àwọn olóyìn wa ní afọ́nbù àwọn bí náà ni ní pẹnálítì kan ní kíní kan àṣàlọ àlọgbà ọ̀sà ṣe bàrà bàrà bàrà bá a ṣe gbá ilé yìí rẹ́kọ̀dì bí àti ní rẹ́kọ̀dù pé àná gbogbo ẹ̀ lọ àjẹtú group stage ó dóhun tó gbomi tútù sọ́kọ̀ àwọn ọmọ nàìjíríà gan lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ ní ilé tọ́gbà yìí o wọ́n bá lánàá yìí kò bójú mi tó. ẹ ẹ ẹ ẹ kọ́sì fi wá sọ́dọ̀ ẹ̀ ṣáà bó o ní ìkọ̀kọ̀ lọ́wọ́ jù jù àbọ̀ jẹ́ kí n wá sọ́dọ̀ yìí. ṣé ìjẹ́ pé kí ní ìwú ewo ọmọ ilẹ̀ ọmọ ilẹ̀ nàìjíríà rere ni nàìjíríà rere ni kódà kò fẹ́ wọṣọ òun. good nigerian citizen asuwahad of his team ibi tí mo tẹ̀fẹ́ wá lọ́dọ̀ kọ́ni tó wá sọ́dọ̀ lẹ́kàn padà ni pé tábà wò wá pé nígbà tí akojú ikọ̀ Burundi àmì ayò kan sódò lágbá dondo nígbà tá a kọ oríṣi eh, gíní amáyekún dondo lágbá tó bá dẹ̀ di dondo yẹn bí ọlọ́run sáà fún àṣẹ tí kẹ́ni tó mélòó ló fẹ́ orí fún wọlé èmi wọ́n fẹ́ béèrè pé nígbà tí a lo ìgalù pẹ̀lú Madagascar ṣé o ti rò wípé tàbí wá kojú bóyá ru Cameroon àbí Ghana ní ìsàfẹ́ lọ yìí ṣé o rò pé nǹkan tá a ní lọ́wọ́ yìí tá a jẹ kó jẹ́ pé ìgalù náà la lò ṣé o rò pé a sì a ti alákàkì láti kojú ẹni tó. kan tó ṣẹlẹ̀ ní wípé ọ̀rọ̀ yẹn mm. tàbá ni ká pín sí wẹ́wẹ́ mm. a wípé géèmù tí orílẹ̀-èdè nàìjíríà gba sincerely ṣe ní géèmù yẹn orí bá mi ṣe ni géèmù tá à ń pè láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ orí bá mi ṣe ni géèmù tá à ń pè bá ṣe orí bá mi ṣe tá a máa tà tí mo nìyẹn ṣe gbogbo ìgbà ló máa ń rí bẹ́ẹ̀ orí bá mi ṣe àwọn yẹn àwọn yẹn àwọn yẹn because tá a bá wo àwọn yẹn mm. lóòótọ́ orí bá mi ṣe wà ní ọ̀rọ̀ wọn o ṣùgbọ́n ìgbìyànjú wọn ju tàwọn ti sìn lọ àwọn tó play two thousand and tábà ń sọ two thousand and thirty àwọn owó náà ló gbà sí báwọn Mikel Balogun àwọn yìí náà wà nínú wọn Ahmed Musa ìgbọ́dọ̀ tí wọ́n ló ń gbà yẹn náà pé tìbí kẹ́sì ó tún kó àwọn home base kan sáàárín wọn hmm. bàbá dẹ̀ wo má sì kọ́ta gbáta lọ́pọ̀ fẹ́ẹ́ ìdàgbàrà jù ní Ivory Coast hmm. home base nígbà náà. àwọn ah, kọ́lọ́ Ivory Coast gan Burkina Faso ní bama ìsìta gbá tó lágbára jù. play against Ivory Coast nba kọ́lọ́ score fún wa nba yẹn gbà yẹn ọmọ táwọn ẹ̀kọ́ yẹn ọmọ táwọn ẹ̀kọ́ yẹn home base nígbà tó náà gba ẹ̀tọ́ ó sọ́ọ̀gù bákan bákan lọ tọ́kì lọ bákan dìfẹ́ndà wọn gbà náà ọba bùnà nígbà yẹn wọn gbà fún sunshine home base náà ni eléyìí dé nísìn ààrẹ home base káà sọ pé kò sí àwọn àwọn home base yẹn máa ń ṣe bí lákìtá nì oníkálukú ló máa ní pattern tó fi wo bọ̀ ló dẹ̀ máa ní pattern coach máa ní pattern tiẹ̀ tábà wọ́n pé tactics tí coach yìí lò òun ló fẹ́ rí bákan à rí pé tactics náà là ló di pé wọ́n kó lọ́ọ̀yà bíi mm-hmm. ọgbọ́n bíi ọgbọ́n lé lórí pé ah, eh. tactics yẹn o eh. àwọn ò fẹ́ eh. òbí ẹ̀ bá a lára mu mm-hmm. because nǹkan táwọn náà ti fojú wò ni wípé our expectation ní orí Madagascar yìí ni wípé at least ìgalè kò ní ìyá because we believe I believe pé Burundi tá a bá play game wọn tough eh, Guinea tá a bá play game wọn tough but tá bá lọ wo Guinea Burundi Guinea náà Burundi ní two o uh-huh. ibi tá ti máa rí kórí bá mi ṣe ni o uh-huh. Madagascar àti màmá pé Madagascar wọ́n gbìyànjú tó dáhùn uh-huh. àti Burundi wọ́n jọ gbà kọmi lọ́jọ́ gbangba yẹn nígbà tí Madagascar mú Burundi ó lù ú kí ni reason táwa àtàwa wà ń bẹ táwọn pé àwa òkè ju wọ́n lọ ta na Burundi tì tó jẹ́ pagidi kọ́lá bí náà sọ pé orí bá mi ṣe ni géèmù tá à ń play orí bá mi ṣe ni géèmù tá à ń play hmm. tí ó bá ń sọ orí bá mi ṣe ni ah, ah. Eh, Madagascar kò sí tọ́ba díẹ̀ tọ́ba díẹ̀ tó pọ́ fẹ́ẹ́ rí bákan á padà bọ́ sí draw ẹjẹ́ àwọn ẹni tó fi sẹ́yìn balógun big mm, flop yẹn na eh, eh, ká sọ fat big flop gidi gidi ni kò yẹ kó gbọ́ pàṣẹ síyàn. Ah, ah, ah, ilẹ̀ yọ ilẹ̀ yọ ó dúró de bọ́ọ̀lù tí bọ́ọ̀lù wà bá. túká sọ reality fúnra wa ó géèmù orí báyẹn náà ojoojúmọ́ ni ìlú kọ̀ọ̀kan nínú bọ́ọ̀lù wọ́n advance sí i èèyàn individually ó advance sí nítorí nǹkan kọ́kọ́ nítorí wípé èmi náà irọ́ mi ò sí ní low level mọ́nà mo ti wà ní high èèyàn tó ní experience gbọdọ̀ máa ṣe nǹkan báyìí. òkìní ìdùnmá ìbọn odi odi odi odi ọmọ nàìjíríà pàápàá ọmọ nàìjíríà tọkọtọkọ all right um, bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ṣe báyìí um, ẹja sáyé dókè lọ́nà tá a bá padà dé ìgbòyìn tẹ̀síwájú àpá.